Thank you. tí a ò rí ọwọ́ ẹ̀ kù sí. majority were at home we did not see ohun tí mo máa ń lépa ni pé mi ò gbọ́dọ̀ fail kankan níwájú ọlọ́run. what I run after is that I must not fail before the Lord. lọ́dún ẹ̀yin tí ẹ ò fail yẹ. you that you not fail it. jọ mo fẹ́ kó sọ ẹnu mi nínú pé kò lè rí àmì ṣe dáadáa. I want you to look after my mouth so that you can say amen. má dẹ̀ jẹ́ kó tàsí rárá. and please don't deviate for me. She will do what she wants because I próximo Stretch your hands to the front. Kò sún àwa láti má máa tó ohun tó Olúwa ń sọ fún wa. We are not going to be feeble in order for us not to hear what God is saying. Ọlọ́run àtàwọ́tà ṣe ní kí sọ fún ènìyàn ogún àti méjì. God of Target said as two people here. Tó fi gbogbo ara ẹ̀ sílẹ̀ láti yin òun tí orí òun sì. And that we leave all his body to Finally está ohun tí kò rọrùn fún mi pé kọ́ ti pọ̀ jù. It was not something that is easy for me because of a lot of calls. Wá pé pèmí bá gbàdúrà. He called me, I pray for him. Ṣùgbọ́n mo gbà láti inú ọkàn mi. I pray, I render the prayer wholeheartedly. Ó mọ̀ pé báwọn irinṣẹ́ wa yìí bá ṣiṣẹ́ dáadáa, wàá rí i pé wàá kọrin láti inú ọkàn rẹ. When this instrument works very well, you see from the index of your heart. mo rí i pé ó ń ṣe àmì láti ọkọ rẹ̀ mo sì gbàdúrà láti ọkọ. I can see that she said, amen on the index of her heart and I pray for the health. mo bá sọ pé ọlọ́run máa and I told him that God amaze you. bí ọwọ́ àárọ̀ yẹn. in the morning. ká tó di aago seven thirty three. by seven thirty three. ní alẹ́ mo bá tún rí mi in the evening I saw the news come. kìnìún náà decide ó ń sọ pé kí n pè é náà noticed in me, said, I should call you. And I called. He called the phone. He returned back the call. That, pardon? Ó sì wá jọ ìwọ tó máa gbé kọ́ mi. It is not like you that you pick my call. Ó kọ̀ tí ó pè mí padà. He called the phone and called me back. Ó ní ah <laughs> ó ní you surprise me. Ó ní ẹ̀yà mi lẹ́nu. Ó ní níjọ́ Monday wọ́n máa fi that on Monday is leaving and is coming back home. ó ní one hour one hour. at just an hour. tí mo gba àdúrà yẹn fún òun. that I render the prayer to him. òun dẹ̀ sùn. he slept. òun wá rí nọ́mbà mẹ́ta. and he saw three numbers. bọ́ọ̀lù ṣe lọ ta lódò yẹn. and he went to go and play the lotto wọ́n wá jẹ fourteen thousand pounds. That is one fourteen thousand pounds. Ẹgbẹ́ òru akutu ìfẹ́ ìdẹ́gbẹ́. Sọ́ni ọlọ́run kí sọ́ọ́fíìsì rí. I am talking about God of projects. Ọlọ́run máa gbọ́ aṣọ ìyàwó láyé rẹ̀. Ah! síwájú ń sọ pa. I am talking about someone that is far away from us. Ẹni tí ó jìnnà sí wa. Someone that is far away from us. Ẹran bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ yín lọ́wọ́ látẹ̀ ẹ̀mọ́ṣẹ́ yín. Assist the man behind. Ìnáwó rẹ̀ síwájú. Raise stretch your hands to the front. Ìyọ́ lè wà lábẹ́ ẹ abẹ́ ìfàmì ìròyìn tó gbóná ìkótó máa sùn bí. Can someone be under this hot anointing and the person is sleeping? Báyìí lolúwa wí. Thou say the Lord of hosts. Áńgẹ́lì tí ń múnú àwọn ènìyàn dùn. Angel that comfort people. Áńgẹ́lì oníṣẹ́ ayọ̀. I am talking about angel of beauty. Títí tó máa fi parí ojú tó wáyé. And this year. Títí tó máa fi jáde December. And that's why I don't quando àwa la ọjọ́ àná kọjá. We thank God for what he did yesterday for us in the end of yesterday. Ó tún ti ń ṣe ìwé ìlọ lónìí. And it is very important to do. Òní yìí ni ọjọ́. food or not keep out one thing ẹ̀dá àkọsílẹ̀ òye mi put it in my debtor list. ọlá tó wà ń bẹ̀rù. to the to the small generation Jesus Christ. the entire act, it cannot, we can't attend to, we can we attend to everything together. Because it's a kind of package. Either the pain is cold or not. Okay, okay. Either they are small or not. Kí ó ti bẹ̀rẹ̀ sí yípo. Either the boy is sleeping or changing position. Ẹ fi ṣe ọ̀gbọ̀gbọ̀ abẹ́rẹ́rẹ́sì. Ensure he collects twins. Gbogbo ẹ̀jẹ̀ nìyẹn. That is the blood tonic. Pàtẹ́wọ́ mú Jésù. Tomorrow. Ọlọ́run tó gbà wá láyè láti ṣe tòun yìí. God that give us the grace to perfect today ẹ̀kọ́ tá jẹ́ ìdàtọ̀ ni wípé ó máa gbà wá láyè láti ṣe lọ́la. What we have as faith will give us opportunity to perform tomorrow. A tún wá ní ní ìdàtọ̀ pé ó máa fún wa lórí ọ̀fẹ́ láti máa ṣe ti ọjọ́ gbogbo. And we have the belief to give us the opportunity of doing it all. Ẹjọ́ gbogbo ẹ̀yẹ ọmọ October pátápátá. Please all the children of October láì dá ẹnikẹ́ni sí. without excluding anybody. ẹ fi orúkọ yín sílẹ̀ fún màmá Opanti. kindly put down your name to mama Opanti. ní ọ̀la wọ́n fara ní láti kọ sí ara ìgbòho. tomorrow it will be written on the well. èèyàn kan ìgànlọ́kan ìgànkan ìgànlọ́kan. one person on the wall on the wall. on the tile. on the tile. jẹ́ jẹ́ ìṣẹ̀lẹ̀. let it be your dream. pa ilẹ̀kùn lórúkọ Jésù. Those areas are wicked. Area tó bá jẹ ti weak ẹ jẹ́ kí àtìsókè bẹ̀rẹ̀ dáadáa. There is we have a coming. let us try to help it all. and everybody will go back home with joy. ọ̀sẹ̀ tí a ṣetán yìí ní a máa ṣetán ní ọ̀la yìí ni a máa ń pè ní ọ̀sẹ̀ ni wọn. This is the week we are about to end tomorrow we call it our peace week. ọ̀sẹ̀ yẹn a máa ń kóra wa jọ láti wá máa fi ìrìnàjò pẹ́ lọ́wọ́ adániwá. With that will we gather ourselves to praise our Creator. Ọ̀sẹ̀ kan gbáko mo la fi ṣe. We use it for a week. Iyìn òun sì ni oúnjẹ bàbá. Praises is the father's food. Oh, yeah wọ́n tó bá wá fún lórí ìyìn tó fún lóúnjẹ fún odidi ọ̀sẹ̀ kan. you that feed him with your places for a week. mo fẹ́ kó yí ọ dáadáa. I want you to understand. òun ni ọlọ́run tí wọ́n ń lé lẹ́ẹ̀kan ṣoṣo tí ń lé ní lẹ́ẹ̀mejì. If God God will pursue us and is pursuing someone in in twice. nǹkan tó ṣe ni wípé kò tán lọ́wọ́ tiwa nìyẹn nítorí pé nígbà táwa yìí dáadáa fún odidi ọ̀sẹ̀ kan ó wá ràn wá lọ́wọ́ ọ̀sẹ̀ méjì wò ó rí pé ó ti multiply yẹ ká tó tún wá tún rí oṣù mi mo tún yìí fún ọ̀sẹ̀ kan ó tún ti ràn mí lọ́wọ́ ọ̀sẹ̀ méje ó rí kò ṣeé ṣe kí ó tán nínú ibi tí mo ti mú. What is done is our God is a God of multiple. fún ẹ ní àwọn ìṣe àti èrògbà náà báyìí. ẹ tí ó fi ń jẹ́ kó ṣeé ṣe fún mi. that make it possible for us. wọ́n fi ọ̀sẹ̀ yìí ṣe. don't play with the place weak. ìwọ mọ́tò wà bí tòun retí kó fẹ́ gbà kankan lọ́wọ́ lọ́wọ́. you that you are here that you are expecting to receive something from God. bí ti kọ́ ni olúwa ní kí n sọ fún ọ wípé ọ kí n sọ fún yín wípé fi ọ̀sẹ̀ ìyẹn jẹ́ kó níbi olúwa fi ìyìn yìí kó fi jòkó kó fi ṣàánú láti ṣe ìwọ̀n ìlú that use that place within as a company and God should use it to help you. ìwọ náà wà wá mú ìyẹn gẹ́gẹ́ bí mọ́jẹ̀ títí ọlọ́run máa fi ṣe ìwọ̀n. and you too you hold on on the place thing as a covenant until God protected everything. kì í ṣe ohun tí a máa tí ó máa ti ọkàn rẹ jáde láti máa it is not something we are going to call you for it is it is something that you have urged for. ẹ jẹ́ ó jẹ́ ìṣe. let it be your dream. bá sọ̀rọ̀ yẹn lọ ẹgbẹ́ tí wọ́n máa sọ àgbáyé. as we are talking let them continue to share the gospel.